wọ́n ní pé èèyàn ń kírun fáwọn èèyàn tí wọ́n àwọn àwọn èèyàn yìí ara àwọn ẹ̀mí wọn ò tí ì gbé káfà àrùn púpọ̀ adé ń wò pé àwa náà fẹ́ parí odidi alukur'an ṣé tó bá yẹ káka dúdú kan àlewà ta híjú kan káka yéṣù kan ṣe pé ọgọ́ta yéṣù ní ń sọ alukur'an yéṣù méjì ní dúdú yẹn. òkèèyàn wa kẹyọ kan ìgbà téèyàn wá kà tán káwá jókòó káwá kan tó kù ìyẹn fẹ́ dáradára lẹ̀ ní. kan tó kù sẹ́ńkà ṣe fẹ́ kà ń jẹ mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni fẹ́ dáradára Tí ó di agbọ̀dọ̀ ṣọ́ra nínú ìtàwá torí ìwọ̀n ní rẹ́ni yẹn ti bọ̀. Tòtùbọ́n tó bá yẹ kí ó fẹ́ fi àsìkò yẹn máa ṣe mọ̀rọ̀ ọjà dísù kọ̀ọ̀kan ṣùgbọ́n torí líle àwọn èèyàn ọlágbára àti píjú facebook kan lọ láti kọ̀nsídà àwọn èèyàn kọ́ má lè wọn dà ìgbà tó wá kà á tán sí òun wá ka facebook kan ẹ̀ padà ó lè pẹ́ dísù kan sí ṣùgbọ́n ká jókòó ó wá dàbí ìgbà táwa náà wà lóde ní ọlọ́run ọba ló mọ̀ jù wọ́n tó wà bá. ọlọ́run ìgbèlè ọlọ́run ìgbèlè mọ̀ mú ta ló gba máìkì báyìí wọ́n lọ bọ́ máìkì وعليكم السلام Salat. Okay. Ayun. ẹ ìbéèrè ìbéèrè kankan lẹ́lẹ́kejì ẹ̀ o ó ní ìmọ̀ àkátà ìbéèrè kankan. àwọn ọ̀rọ̀ kan yìí lè máa pé irú náà tọ́rọ̀ wọn lálàáfíà rẹ̀ rí àwọn ọ̀rọ̀ tí àwọn kọ́kọ́ fún pé ẹ rú àwọn àpá wà sí pa irú ẹ̀ nìkan tó ní tí a bá dápọ̀ ànábì tí màálù létí àbí àgbẹ̀gbẹ̀ màálù ọmọ pa ànábì ti kú ni o tí wọ́n bá ilé sọ fún màálù pa ànábì lẹ́yìn pé àwọn ìran àbá yẹn pọ̀ àwọn ní àwọn sọ̀rọ̀ àbí kí wọ́n ní nǹkan tí wọ́n ń sọ kò yé wọn. Òfin tàbí ọ̀rọ̀ wípé tọ́mọ ó péye ọdún báyìí ó tó lè máa rí ìgbà wọlójú. Mo rò pálá yẹn wípé lẹ́yìn ìgbà náà kò tó wá yúnífọ̀mù wọ́dùbà ní gbogbo ayé kò yúnífọ̀mù. Eighteen ni lọ́dọ̀ wa ní sixteen ni lọ́dọ̀ àwọn mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ṣé ẹ rí ní John? ó sì wà láyé nìkan kì í ṣe ọjọ́ orí ni a fi ń fi ọmọ lọ́kọ̀ bí ọlọ́run bá ti dá wọn àti ń fi ọjọ́ orí ń Muhammad Sọlọ méjì bẹ al Abdullahi sàhábì àwọn méjèèjì ọdún mọ́kànlá ló wà láàrin àwọn ọdún mọ́kànlá ni bàbá fi jọmọ yìí ọdún wọn bàbá ẹ̀ má rí wọn bí ọmọ ọdún mélòó àwọn yóò mú yọrọ jùlọ àná tí bọ́kùnrin nìyẹn tí lóòótọ́ wọn sọ tìyẹn níjọ́ wọn àti ń wo age ọmọ mi bẹ ọmọ ogún ọdún ni ṣùgbọ́n ọmọ ọdún mẹ́sàn-án mẹ́wàá mi lè gbé pọ̀ ọmọ mi ń kò ju ọmọ ọdún mẹ́tàlá méjìlá lọ tóun àti ìyá rẹ̀ bá jọjọ́ ń lọ wọ́n rò fẹ́ gbà kàbórò ní màbọ́ ìyàjọ́ mi yé ìkànnù mọ́ ó níbi tí mo lọ nǹkan mẹ́ẹ̀ jẹ́ ti pọ̀ àbúrò bá tìrì títí àìsàn nìkan ló bì òun ló bí àsùnmáwò náà ọdún kèlò ni ọmọ ọdún kèlò ni bàbá sùmọ́ òun lọ́lẹ̀ ọkọ̀ tó kéré bí Aisha lẹ́yìn ìgbà náà anábà Muhammad sallallahu alaihi wasallam ó náà fi ọmọ ọlọ́kọ Zainabu òun kò rí tó mú Aisha kéèsì ọ̀tọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ẹ̀rí bóyá tọ́jọ́ máa ọmọ rẹ̀ kébí fifteen years ni wọ́n fún ìgbà tó lọ. Fáfímà àrándà tiẹ̀ làbí jù bẹ́ẹ̀ lọ. Aisha tó ní ọkọ ní olè ọmọ ọdún mẹ́fà tí wọ́n rán sẹ́fẹ́ ìgbà tó débi ọmọ ọdún mẹ́sàn-án lọ́dọ̀dọ̀ àrẹ́bà Mùsàmù sọ̀rọ̀. Ní inú ìgbà náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá tí wọ́n bí àwọn tó bí wà àbí àwọn ìyá wà ní ẹbí wọn lé tí wọ́n máa ń jù wọ́n tán lọ lẹ́wọ̀n bùlóògù ni wọ́n lára wọn wọ́n sì rí kí wọ́n ti tó obe wọ́n ti lọ́kọ̀. èyí tí wọ́n fẹ́ lò bẹ̀ ni wípé títí bì sìn náà àwa náà ṣe ń ṣàbò síbi ọmọ wa tá a bìlífù pé ó yẹ kó ní àwọn ẹ̀kọ́ kan tí ò bá tí èyí tó bá fẹ́ lóò fẹ́ lọ́kọ̀ àdígbà níjọ́ mi àbúrò ń lọ́kọ̀ ṣáájú ẹ̀gbọ́n rẹ̀ nítorí pé òun fà ó yá àbúrò níyàwó ṣáájú ẹ̀gbọ́n rẹ̀ nítorí wípé ìrìn àjò rẹ̀ yá àtàwọn nǹkan mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó tí mo fẹ́ lò bẹ̀rẹ̀ pé ọdíyà yẹn ọdí iṣu tó dájú lọ́tọ̀ tó yẹ pé bọ́lọ̀ ń ṣe fẹ́ kó rí nù nítorí àwọn nǹkan kan tọ́lọ̀ fẹ́ gbé ti bẹ̀ jáde láyé ànẹ́bì náà sallallahu alaihi wa sallam ẹni tó lọ́kọ pọ̀ ẹni tó níyàwó pọ̀ àpèjúwe orí ẹni tó márì nínú ìjà ìṣàyẹn níṣòro kéèyàn tó rí ìrànmọ́yà ẹjọ́ tí mò ń sọ yóò ṣòro nítorí ẹ̀dáǹpù yẹn ṣùgbọ́n tí ẹ̀dáǹpù yẹn lọ ó lọ fọ́mọ tó bá rí bí Aisha tí yóò fẹ́ àlàyé mi sí ọmọ tó bá rí bó ṣe rí nígbà tí mo jẹ èjì yẹn ọmọ mi bẹ ẹrú òbí rẹ kí wọ́n máa bà á pẹ̀lú bọ́ọ̀lù ṣe dá sọ́kítọ̀ tọ́lọ̀ ń fò tí ó ti di ìyá sẹ́yìn ọmọ yẹn kéré sí àwọn ọmọ wà bí obìnrin tí wọ́n jọ ọmọ ọdún mẹ́rin wà lọ tí wọ́n ti máa tí ọ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún mi ò sì kí máa tí mo fi àlàyé mi pé tó kíní yẹn kì í ṣe éèjì ni wọ́n máa ń wò kì í ṣe ni wọ́n máa ń wò gbà ní tó bá yẹ pé éèjì ni wọ́n máa ń wò ní gbogbo ọmọ ànábì náà kọ̀ọ̀yẹ́ kan déèjì yẹn lọ tó gbogbo wọn lọ gbogbo àwọn ọmọ àwọn sàábì yòókù náà kọ̀ọ̀yẹ́ kan déèjì yẹn lọ tó ní wọn kì í ṣe lọ́ọ̀mù nìyẹn mo rò pàdà mi pé so nǹkan kan tó ṣe yí pé nǹkan kan ló bí bọ́lá ń dẹ̀ ṣe fẹ́ kó rí rẹ̀ ọmọ tó náà bá wá fọ́ọ̀lù sínú situation bẹ́ẹ̀ wọ́n wá lè ṣe rẹ̀ a lè apply rẹ̀ kí n bàbá yà nǹkan tí mo sọ yìí ọlọ́run bá ló mọ̀ jù mú sí òun pé mo lè gbé kalẹ̀ sí ọdún àgbà láwọn ìpàdé. ní ah, ìta àríyá láti ìgbà mẹ́rin tó náwọn abẹ́rẹ́ tí wọ́n lọ níbi ọdún bí mẹ́ta títí àti ìgbìkàlọ́ ọlọ́run ẹ̀kọ́ àwọn kan máa nípa obìnrin pẹ́pọ́pọ́ lọ́nà tó máa ti kú ọmọ àwọn wá sí ìdáàbò mi pẹ̀lú àwọn màmá rẹ̀ èmi ò wá máa ápá rẹ̀ tí kò tó ní kò máma tó jẹ́ sí ìgbéra ti wà ní mọ́tò láti máa wá sí ìdáàbò mi lórí pálọ̀ gbàtọ́ wọn wọ́n bọ́ sílẹ̀ ọkà rẹ̀ nìkan ó ṣe gidi gbà ó lágbára àbá ó dá ń pàtẹ́ mi ó sọ lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ ní gbogbo wọn fẹ́ pẹ́ nìkan ní kíni ó nù mú ṣe kí fún bá tó lè pè yẹn ní kíni ó mú fún bá tó sọ wọn ṣe kíni bí ó ti rí nígbà tó sọ wọn ṣe kó tó ìyá yìí àkùnmọ́ ní ìmọ̀wọ́ tó wà sí ìdígá kùnú tó ń obìnrin lọ́wọ́ lẹ́ni ó mọ̀ wọn láwọn obìnrin pé oòrùn ọmọ pẹ̀lú tí mo sọ bá oòrùn ẹ̀jẹ̀ bá mi tẹ̀lé lẹ́nu bí ibà mọ́ta wá láti mú mọ́ta lọ́dà obìnrin. Ah, ah, wọ́n ní à ìmọ̀ kìí ah, ṣe ó mú ọmọ tó ń kàlá ní Mọ́mọ́ lọ́nà àti mọ́mọ́ mọ́mọ́ ṣe kí ní kan ní, wọ́n fọ́ ilé kọ́ wá rí rí, fọ́ ọ̀rẹ́ ẹni tí mo rí ọ̀rùn ó ti kọjá táàtì nítorí nítorí ẹni ọmọ tó pẹ̀lú gbogbo ọmọ ọdún mẹ́ta ìyẹn wọ́n pè oníwọ̀ àwọn débìtì báwọn máa fẹ́ gíní yìí máa wà bẹ́ẹ̀ tí kù yíò bó bá jọ ọmọ ọdún tí ó sì ju ọmọ ọdún méjì lálọ àbí mẹ́tàlá tó wá mẹ́rí tẹ́wọ̀ ọmọ pé ìjìká ní ọ̀rọ̀ olè màrà yá láìsíláyọ̀ ọ̀lẹ́ fẹ́ gíní wọ́n So, ní táìmù eléyìí ní ṣe kí ni, a tó wá kọ́ àwọn ọ̀gá o. Tó gbé eléyìí táwọn eléyìí tí wọ́n mú wá fún wọn ní kí ni, wọ́n ní ẹ̀rẹ̀ ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ní iná wá, kò má pọ̀ sí kí ni, pọ̀ sí àsìkò ní, pọ̀ sí sí àwọn ní pàtíkúlárì fẹ́ ẹgbẹ́ yìí àwọn ẹ̀sọ́nà ti kẹsọ́rọ̀ tẹ́ọ̀tẹ́ àwọn ẹ̀sọ́ wá kí ni ẹfẹ́ ìdè padà ẹnìkan ló bèèrè pẹ́sà kan lọ́wọ́ kan ó ní bọ́ bá ń lọ rìnrìn àjò káwá sásọ́nà ọ̀wá níbi sùn kí gbogbo ẹ̀ tí ó lè wẹ̀ àwọn ní mọ́sálásí ní àbíkọ́ wọ̀nyẹ̀kú èwo lọ́ọ́ ti kí ni èwo lọ́ọ́ sí kó wọ́n ní òun sí àti kó wọ́n padà ṣọmọ́lọ́lá tí òun ṣe bí ní abẹ́mọ́bì wọn náà pẹ́tọ̀ ọ̀rẹ́ sọ́tọ̀ ọwá nínú kí ni inú mọ́sọ́lá àbí inú gbàlẹ̀ èwo ní òun sí ni ẹwọ́n náà wù ìwọ náà ní pàtó ọ̀fẹ́ máa forí kó epo àti kí ni ọ̀fẹ́ máa forí gbárí ibi tọ́ ibi tọ́ mọ́sọ́lá tó wà náà mọ́ tẹ́rọ̀ gbogbo ní ilẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ wà ní ìjọ láti mọ́ ọ́rọ̀ sí ẹ̀yẹ wa tí a fi ní gbogbo ọ̀nà ni wọ́n wọ́n ń wá pé ah, aláwọ̀ náà fẹ́ pàkínì afẹ́ wà rẹ̀ lígbà yìí ọdọ́ wọn tọdọ́ wọn yóò wọ̀ sí ẹ̀ lọ ó dà látàyè sígi ọmọ ìsẹ̀ǹsì gan yóò mọ̀ bí pípọ̀ sẹ́ǹsì mo yí èdè bẹ̀rẹ̀ fọlọ́wọ́ wa ní ọlá sí ọ̀sán wa ọ̀sán wa ẹ̀mọ́ nítorí ọlọ́wọ́ wa ẹ̀yìn ìbéèrè tí ẹ̀rọ ìṣẹ́dá tó tẹ̀lé ọmọ ọ̀pẹ́kẹ̀ ìgbà dáwọ̀ rẹ̀ láwọn àràpọ̀tù mi lágbára ọ̀rọ̀ kan ṣe ti gbogbo bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ ṣe ti ìbéèrè ní náà wà bí ìrẹsà láì pẹ́jẹ tí wọ́n dáwọ̀ lágbọ̀dọ̀ àwọn obìnrin ẹni yìí ní ṣe gẹ́gẹ́ bí tó ń gbọ́ nínú ọ̀rọ̀ ọ̀nẹ́bí Ibrahim tẹ̀sọ̀ àtẹ̀sọ̀rọ̀ sọ̀rọ̀ tó yẹ pé tó fẹ́ lé tẹ́lẹ̀ ó tẹ́lẹ̀ látara agbára ọlọ́run ọba ẹgbẹ́kú ní Nínú ayé, ìtawà yìí jẹ́ àpòjúwé, ó ní bí kó wọn ìmẹ́jìnì wípé kó wọn lè gbọ́ láìsá ìrìnkẹ́lù àwọn àdìyà kó wọn ìmẹ́jìnì rẹ̀ káà ah, mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn tàbí àtẹ́lẹ̀ lókìnrin pọ́ alhamdulilayi wa salatu wa salamu ala rasulillah mo láìkì ìbéèrè púpọ̀ alákọ̀ọ́kọ́ nítorí pé ó ṣe òpin ẹnìyẹn fọ́lù wa ẹlẹ́ẹ̀kejì nítorí pé ó ṣe òpin ẹnìyẹn ní hímà ga ẹni tí wọ́n pé ah, àwọn fẹ́ dàbí àwọn sàábé bóyá lọ́kùnrin àbí lóbìnrin tí wọ́n pé ní ìrònú pé mo fẹ́ dàbí sàábí òsì rẹ̀. èèyàn lè dàbí sàábí láàdá àwọn èèyàn ní ìgbà tí mo wáyá ọjọ́ gẹ̀ẹ́jú wọn. ọlọ́run ní láyé sábì ní kò mọ̀ ní àǹfààkọ̀ mi ò kọ́sì lè ah, lè fàṣẹ ìwà pọ́ọ̀tà. Oláyíká àbọ̀mọ̀dárọ̀ játán nínú ìlàdí ní àǹfààkọ̀ mi bá ájú wà pọ́ọ̀tà. èèyàn lè ṣe irú tí wọ́n ṣe irú láàdá àwọn èèyàn ní ìgbà. ìyẹn ò lè di sàábí èèyàn lè bí ọlọ́run ní olè di sàbí ṣùgbọ́n irú táwọn sọ̀hábà ń ṣe èèyàn lè máa ṣe irú rẹ̀ èèyàn lè dà níbi ìbáàdà bí irú wọn ṣùgbọ́n kò lè dà irú ládàá débi pé ó wà ní kódà òun ti ju sàbí lọ bí ẹnìkan tí ẹnu rẹ̀ ń yọ tó ní ah sàbí lọ sí ojú abájẹmí lọ́wọ́ bàbá mi dúró ní nígbà àtọ́fẹ́já gbọ́tàn wọ́n nígbà ayà rẹ̀ lóyún rẹ̀ bàbá rẹ̀ ló kọ́ ló ń lò ẹni kó ti túra rẹ̀ láti rí tí àbá tó lọ́n kọ́ ló ń ní yóò wá gbé mu pé àbátọ́kà rẹ̀ mọ́ wọ́n ní ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ lẹ́kùn ẹ̀rù ayẹyẹ wọn tó àbùkù ara wọn. tó kéèyàn rò wípé sọ̀hábí yàrá yìí tàbí sọ̀hábí yàrá yìí mo fẹ́ máa ṣe bí rẹ̀ ó ṣe mójútó ìjọsìn èèyàn lè máa ṣe mi ìgbọ́n máa rò wípé ó wàá jẹ́ ipò rẹ̀ àbójú ẹ̀ẹ́dì Wọ́n tó wà ń bá. Nípa ìgbé ilé ẹ̀kọ́ àwọn àwọn àwọn adákọ̀ọ́kùnrin náà wọ́n ní àjíjá dábàá kọ́mùsẹ̀ lọ́wọ́